الرحمن الرحيم واختار موسى قرنه سبعين رجلا لميقاتنا فلما أخذتهم الرجفة قال رب لو شئت أهلكتهم قال رب لو شئت أهلكتهم من قبل وإياي أتهلكنا بما فعل السفهاء منا إن هي إلا فتنتك تضل بها من تشاء وتهدي من تشاء أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين واكتب لنا في هذه الدنيا حسنة وفي الآخرة إنا هدنا إنا هدنا إليك قال عذابي أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا والذين هم بآياتنا يؤمنون الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل بالمعروف وينهاهم وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا واتبعوا النور الذي أنزل معه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون الحمد لله ولي الصالحين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد فيا الله السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ الله ọba tí ọpẹ́ tọ́ sí ní gbogbo ọgbà àti ní gbogbo àsìkò àti ní gbogbo ààyè ààyè Ọlọ́run ọba ọba tó ní ìrìn a fi ògo fún Allahu Ta'ala ọba tó ṣe tó tiẹ̀ náà lògo lérí àwọn orí àtìlẹ́ra yìí tó ń ṣe é fún wa lọ́lọ́kan òjọ̀kan láti gbàdégbà láì dáwọ́ rẹ̀ lóró lérí kálukú wa ìjẹ́rìí pé kò sẹ́ni kan tí lọ sí tọ́ sí nítorí gbogbo àyàfi Allahu Ta'ala ọba àṣọ tí ó pé méjì bèlè mẹ́ta tí ó sì bí mọ́tẹ́nìkan òbí ọba tí kò lórogún tí kò lẹ́gbẹ́ tí kò lọ́gbà tí ò sálàfíní fún tálàfíjọ kan sí fún òní alágbára olùkápá olùmọ̀ alámọ̀tán mo jẹ́rìí pé òun ló gbé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam dìde tí gbogbo àgbáńlá ayé ní olùfúnni ní ìwò dùnú gbogbo ẹni tó bá tẹ̀lé tọ́mọ́ yóò lè yọ̀nà ọlọ́run ọba yóò sálábà pàdé ìdùnnú tó ṣubú láyọ̀ lójú àlùkìyàmà kó sì kìlọ̀ ìyà fún gbogbo àwọn kọlọ̀ sí aláyàkókò nàkí tí wọ́n kọ tí ọ̀gbọ̀n ìṣọ́ ọlọ́run tí wọ́n já látakò rẹ̀ wípé ìgbìmọ̀ ọlọ́run bá ń dúró dè wọ́n tí wọ́n bá kú láyé. ìkẹ́ àti ìjẹ ọlọ́run kó máa bá òjíṣẹ́ lá Muhammad náà sallallahu alaihi wa alihi wa sallam ẹni tó jíṣẹ́ tọ́lọ́run bá fi rán dógógó tó sàlàyé tó tún fọ́ sí wẹ́wẹ́ tí ò fi wá sílẹ̀ ní òkùnkùn tó fi wá lẹ́nu mọ́lẹ̀ tó sì sọ gbogbo nǹkan tá a ṣalábàpàdé léyìí tí ó lè gbé wa kó lójú ọ̀nà tààrà ó kì wá ń lọ rẹ̀ èyí tí ó mẹ́sẹ̀ wa dúró ṣinṣin lójú ọ̀nà tààrà ó ṣàlàyé ẹ̀ fún wa kí àtọ̀dọ̀ ọlọ́run kó máa bá a pẹ̀lú àwọn ará ilé rẹ̀ tí wọ́n máa ti àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n bá lè gbà kó bá wọn tàbí àrùn àti àwọn tábìlì tàbíìnì àti gbogbo àwọn aṣáájú ẹ̀sìn pátá àìmọ̀tòkè àwọn àfáà onímọ̀ ìjìnlẹ̀ nípa ẹ̀sìn tí wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run ọba àti súnà àlẹ́bí fún àwọn ènìyàn nífọ̀síwẹ́wẹ́ wàyẹ̀sẹ̀lì túnà àhàkàmà díìnì àlẹ́ àhàkàmà ṣàríyà tí wọ́n sì ń ṣàfààyọ àwọn ìdájọ́ ẹ̀sìn nínú nusus láti ara àwọn àyà kùránì àti mahadisa nabi muhammad sallallahu alayhi wa sallam bima atahum Allahu min al-ilmi wal-ibra wal-hikma nínú ìtọ́wọ́ ọba jogún fún wa níbi ìmọ̀ àti ọgbọ́n pẹ̀lú òye kí àtàwọn ọlọ́pàá máa wọn àti gbogbo mùsùlùmí àgbàlá yìí bá ta lẹ́yìn náà àkíra wa ní kíkí ti Islam wípé aláfíà ọlọ́run àánú ọlọ́run ọlá rẹ̀ pẹ̀lú orí adẹ́jẹ́ tán rẹ̀ tí ń jẹun lọ́ríkà kan bá gbogbo wa gbé inshallah ta'ala ìtẹ̀síwájú nínú àlàyé ọ̀rọ̀ ọlọ́run tá a bá bọ̀ ọ̀ṣọ́lọ́tìlá àárọ̀ sura 7 àyà 155 sura ẹlẹ́ẹ̀kejì àyà karùn ní ọgbọ́jọ ìgbẹ̀lá tó sí lánàá pẹ̀lú ògbó ọlọ́run a tún máa tẹ̀síwájú nínú àyà ẹlẹ́ẹ̀kẹrin ní ọgọ́jọ àyà one hundred and fifty six nínú sura kejì suratul A'raf. lánàá أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه بسم الله الرحمن الرحيم ní àná Mùsá ó bẹ̀ lọ́hùn ó ní fàkùnrin lánàá wàhámà ṣàforíjì fún wa kò sì tẹ́ wa wà á ń ta xeyìrò ìpọ̀ fìlí ìwọ ló dáa jù nínú gbogbo àwọn aláforíjì yẹn kí ló dáa jù gbogbo àwọn aláforíjì lọ àforíjì tiẹ̀ gọfáàrù wọ ọlọ́pọ̀lọpọ̀ àforíjì wọ bíbá ṣe ṣàlàyé alẹ́bí yàtò lámbá àlàsọ̀ ibi yìí ẹni tí máa bu ẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ mọ́lẹ̀ èèyàn nìkan kọ́ kò sì ní yẹ̀yẹ́ ń tọ́ kò ní yẹpẹrẹ rẹ̀ kò sì ní jẹ́ yàlẹ̀ lórí ó ní ẹ tó ṣe pé lóun kásìrọ̀ ti mọ̀ fìrọ̀ ẹ tó ṣe pé ọlọ́pọ̀lọpọ̀ àforíjì mi òun tó ní alẹ́ni yámọ̀kù dámbá wọ̀yẹ̀tẹ̀tẹ̀ wọ̀sáyí wàhálà yòókọ̀kọ̀ àléyìn máa ṣe kọ́ kìlà ọ̀pìlẹ̀ kọ́ ọ̀bà. yóò fa ẹ̀ṣẹ̀ ẹrúsìn rẹ̀ rẹ̀ yóò fojú fòfò kò sì ní jẹ́ yàlẹ́ lórí tó ti gbé ẹrúsìn ẹ̀ ti lẹ́kọ̀ọ́ sí àyà. ọlọ́run wa tó sàmúlò lẹ́yìn ilé ìmúsáwá ṣàdúrà wọn tẹ̀síwájú kí ló wí ní ayé one واكتب لنا في هذه الدنيا حسنة ó ní ètò ń tọrọ àforíjì àti kẹ́yìn kò tí ì tó wákùtùmí lánàá fi hàn ní ìdúnyà hasana kó àkọọ́lẹ̀ dáadáa fún wa fi àbí ìdúnyà nílé ayé wá fi ní àfihàn àti níjọ́ kan ayé àti lọ́run ní ayé àti ní àwòkìyà túbú lánàá hasana ọ̀dà àdáálẹ̀ fún wa wa inna hudina inna hudina lẹ́yìn. àwa ṣe ìpadà wá sí ọ̀dọ̀ rẹ ọlọ́run àṣẹ ìpadà wá sí ọ̀dọ̀ rẹ ọlọ́run. حافظ عماد بن بن كثير رحمه الله رحمة واسعة ó ní àyàtà àgbà yìí tí mo sọ pé sílà wà láàrin rẹ̀ ìbáṣepọ̀ àsọpọ̀ ń bẹ láàrin àyà tó ti tọ́ ẹgbẹ́ ibi tó parí àyà one fifty five sí ni pé wà á ń ta fẹ́ ìròyìn ọ̀fìrí one fifty six wá ṣàbà ibùdó kẹfìrì ní alifásitì awùwàlì mi nà tó ayé ìdáfẹ́ ìmàkúndò àkọ́kọ́ àdúrà tó ṣe wípé kó ṣe àforíjì fáwọn ó ní lè dáfẹ́ ìmàdò láti tì kú ò nǹkan táwọn bá ìlú rẹ̀ ni. rògbòdìyẹ láti tì kúrò nǹkan tá à ń ṣe kí ni tá à ń sá fún káàkiri tó ṣẹlẹ̀ sí wa. eléyìí tó wá ṣe lẹ́ẹ̀kejì pé wa túbi lánàá fi àbí ìdúnìyà àsánà kan fi àfihàn aláàkejì wá ṣe pé wà àkọọ́lọ̀ dáadáa fanáyà tó ó ní ìyẹn lè ta sí ìrìn màṣúùdẹ lè ta sí ìrìn màṣúùdẹ láti lè jẹ́ kọ́wọ́ wá tẹ nǹkan tá a wá àkọ́kọ́ àdúrà ìta àfẹ́ kó bá wa tì í sọnù àdúrà tẹ́lẹ̀ kejì ìta àfẹ́ kó jẹ́ kọ́wọ́ wá ó tẹ̀.

اللهم اتنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما اعطيت وقنا شر ما قضيت انك تقضي ولا يقضى عليك فانه لا يقل ما وليت ولا يعز من عليت تباركت وتعاليت نستغفرك ونتوب اليك اللهم إنا نعوذ برضاك من سخطك من سخطك وبمعافتك من عقوبتك ونعوذ بك منك لا أوصي الثناء عليك أنت كما أثنيت على نفسك. Ẹ wá wo àdúrà yẹn tá a máa ṣe ní kùnúùtù. Ó kó méjèèjì sínú. Allahumma ọlọ́run ọba awá ìṣọ́ rẹ pẹ̀lú ìyọ́nú rẹ asájọ́ pẹ̀lú ìyọ́nú rẹ kúrò níbi ìbínú ẹ̀ wàbí màá fàtíkà nínú kúbátì àti àmójúkúrò rẹ asájọ́ pẹ̀lú àmójúkúrò rẹ kúrò níbi kíni níbi ìjẹníyà rẹ wàdà ó tóbi ká mí nkà akúsájọ́ kúrò lọ́dọ̀ ààrẹ gan kúrò lóbi yàrá asájọ́ wọ́n sì ti tọrọ lókè àti tọrọ àgbáríkà àti tọrọ kàtà wa àti wá ń sọ̀rọ̀ lọ́nà kó tilé wá jìnnà sí kó pé wá jìnnà sí táwa. àwọn ni láhùn ṣe sànà àárẹ̀ àǹtà kàmá àsìlẹ̀ ìtàrẹ̀ lẹ́sẹ̀. tó bá jẹ́ ti káyọ̀ ìṣẹ́ni tó lè ṣe káyọ̀ ti fẹ́ fún ọtán. àǹtà kàmá àsìlẹ̀ ìtàrẹ̀ lẹ́sẹ̀ fún òṣèjì rárẹ̀ náà nínú yẹn ní pé àlè ìyàn tó bó ṣe yíra rẹ̀ èyí tó ká fi mọ̀ wá bẹ̀ náà láàmú ọlọ́kùn sànù wa sọ̀fà ni wọ́n tóbi lánàá fi àrí ìdúnyà asaná wọ́n fi àfihàn kọ́ dáadáa fún aláyé àti lọ́run yìí ó ní áwùjì lánàá wà ásìbìtì lánàá fi ìgbìmọ̀ asaná ọlọ́kùn sànù wa ìmúna òdìnnà ilé yìí lórí aṣẹ́rí padà lọ sọ́dọ̀ rẹ̀ ayé túbínà wọ̀rọ̀ já àná wà ánábìnà èdè ìtumọ̀ bá aṣẹ́rí pé àwọn olùwàdà wá sọ́dọ̀ rẹ̀ ọlọ́run aṣẹ́rí padà sọ́dọ̀ rẹ̀ ọlọ́run kúrò níbi àwọn ẹ̀ṣẹ̀ àti gbogbo nǹkan tó ń fẹ́ ọlọ́run kò ṣàánú wọn náà àbá. Qala ibadi yusibu bihi man asha. Ọlọ́run wa ni àbábí ìyẹ̀mí ọlọ́run kò sí òbí ìhì man asha. Màá fi jẹ ẹni tó bá wù mí nínú àwọn ẹ̀dá. ورحمتي ورحمتي وسعت كل شيء bẹ́ẹ̀ sì ni ìkẹ́ mi وسعت ó gbòòrò gbogbo ààyè كل شيء gbogbo nǹkan pátápátá orí ìkẹ́ mi ṣe kéde gbogbo ààyè gbogbo gbogbo sínú gbogbo tiẹ̀ ọlọ́run bá mi jọ ọlá ọ̀sọ̀ bẹ́ẹ̀ ó ṣe pé ìkẹ́ ọlọ́run ọba ó kó sínú ní gbogbo nǹkan pátá kí la gbàlérò pẹ̀lú ẹ̀ béèyàn bá hu ìwà kan ìwà náà wá jẹ́ ìwà tí ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ sí tó máa ń jẹ́ kọ́lọ́run bínú síyàn béèyàn bá tọrọ àforíjì ìkẹ́ ọlọ́run bá torí bínú yẹn ọlọ́run ọba yóò foríjì yẹn yóò sì ṣe kí ni ọlọ́run ọba yóò kẹ́ yẹn tí a bá wo Suratul Ghafir súra ogójì nínú Quran àyà ẹlẹ́ẹ̀keje bẹ́ẹ̀ Suratul Ghafir súra fọ́tí àyà sẹ́wọ̀n súra tó tẹ̀lé Suratul Zumar ọlọ́wọ́n ọba àlekè ọlá ó sàlàyé fún wa náà nípa àforíjì ẹ̀ ó ní alladhina yahmiluna al-arsha. الذين يحملون الحرش ومن حولهم يسبحون بحمد ربهم يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة الله الذين يحملون العرش àwọn mọ̀lẹ́kà tí wọ́n gbé àlẹ́ àṣì tí wọ́n gbé dúró wọ́n mẹ́ni hàwùláhù àtàwọn tí wọ́n rí wọ́n yí ipò ẹ̀ tí wọ́n vazio mọ́díù àìṣe yẹn bá alẹ́ yìí yàn alẹ́ yìí torí bá nífẹ̀ẹ́ àsìlẹ̀ yìí náà bá nífẹ̀ẹ́ irú àwọn olórin tí wọ́n fẹ́ gbowó lọ́wọ́ èèyàn kò ṣe tí wọ́n lé ewu mẹ́rin yẹn lọ́la kó ẹni mọ́kì yàn bá àti wọ́n ti bẹ̀rẹ̀ tí wọ́n gbà ọlọ́run sàánà wa náà ọlọ́wà ní wàyọ̀kùn inú nàbí nàbí wàyàsítàfìrún wọ́n sì gba ọlọ́run ọba yẹn gbọ́ nízo tí mo sọ láyà yẹn padà fún ilẹ̀ yẹn àwọn màláíkà ẹni wọ́n ń ṣàfọ̀mọ́ fọ́lọ́hun wọ́n ń yin lọ́hun ọlọ́tún wọn ni wọ́n gbà á gbọ́ ẹgbẹ́ kàmẹ́rẹ́ ṣe bẹ́ẹ̀ wàyà stọ̀fìrú lórí ilẹ̀ yìí náà ámọ́nù wọ́n sì tún wá wá àforíjì lọ́dọ̀ ọlọ́run fún àwọn onígbàgbọ́ òdodo ọ̀rọ̀ tá a sọ jẹta nìyẹn nípa táwọ́bà wípé ẹni bá ronúkúwàdà tọ́lọ́run sì gbà ronúkúwàdà ẹ̀ ọlọ́run foríjì ọlọ́run á ń sọ wípé àwọn màláíkà tí wọ́n gbé àṣì àtàwọn tí wọ́n bẹ lágbègbè àṣì yastaghfiruna lilladhina amanu wọ́n tún wá máa ń tọrọ àforíjì fáwọn oníkàkó òdodo lórí ọ̀rọ̀ tí mo sọ́jọ́ náà pé àdáàbà àwọn ṣe gbogbo ògúndógú ẹgbẹ́rẹ́ èèyàn tọrọ fún ẹgbẹ́rẹ́ ẹni tọrọ fún àtẹ́jì rẹ̀ tó tọrọ fún ọlọ́run foríjì síbùsùlù nìkan tí ò lè èèyàn tọrọ fún yẹsẹ̀fìrúnà nílẹ̀dínà àmẹ́mọ̀ ìyẹn lọ́pàá bẹ́ẹ̀ bá ti dúró ṣinṣin lórí òdodo lórí ìgbàgbọ́ gbogbo ayé ọ̀dọ́ àwọn ẹsẹ̀ fèfè kò lè mú pé báwọn ẹ̀ka bẹ́ẹ̀ náà kò ló sọ́mà wọ́n wá fèjì lọ́dọ̀ ọlọ́run. ربنا ربنا وسعت كل شيء رحمة وعلما. وسعت كل شيء رحمة وعلما نتي عاد نتي إيمان يا رب ìmọ̀ rẹ àtàánù rẹ ó kó gbogbo nǹkan sínú pátápátá ó gbòòrò ju gbogbo ẹ lọ. فاغفر لي فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم ṣàfihàn àbáyé ọkọ̀ sí fún gbogbo mùmìnì wọ́n wá ṣàtìláyà rí rẹ̀ fáwọn tó mú lójú àdá wọ́n tún wá ní fọ́ọ̀fẹ́ nítorí pé ìkẹ́ rẹ̀ gbòòrò àánú rẹ̀ sì kárí fáfù nítorí náà ṣàforíjì fúnra ní ilẹ̀ yìí náà tá a bú àwọn tí wọ́n ti kó wa dá. ṣẹ̀fà àti ẹ̀ṣẹ̀ abẹ́ ìbínú ọlọ́run yẹn wà. àwọn ẹ̀ka sọ pé ṣùgbọ́n lọ torí pé ìkẹ́ rẹ àánú rẹ ẹ àti ìmọ̀ rẹ ó kó gbogbo nǹkan sínú ìkẹ́ rẹ borí ìbínú rẹ nítorí náà foríjì gbogbo àwọn tí wọ́n ti kó wa dá. wọ́n tẹ́lẹ̀ kò sàbí ìlànà má ṣe tẹ̀lé ojú ọ̀nà rẹ̀ náà. وقهم عذاب الجحيم kí o sì wá ṣọ́ wọn níbi ìyà iná jahim làwọn ń bẹ̀ lọ́jọ́ pé wọ́n wà mẹ́yìn. nítorí náà tó bá ti ronúkú àdá ọkàn ìkóbalẹ̀ bí àwọn mẹ̀lẹ́kà tó kó òkú tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run wọ́n sì wá ń bẹ náà pé iná tó tọ́ sí òun torí ìwà tó wù yẹn tó ti lẹ́tọ̀ọ́ sí ẹ̀ má jò wọ́ bẹ́ẹ̀. ربنا ربنا وأدخلهم جنات عدن التي وعدتهم الله wọ́n ní olúwa àdìsílù عدن ti àdìlè àlìjánà ibùgbé ìbẹ̀rà nì aláti èyí tó ṣe wípé wà àtàkùn tó ti ṣàdéhùn rẹ̀ fún wa àdìsílù jẹ́ kí wọ́n wọbẹ̀ tí wọ́n wọ̀ sínú ẹ̀. فمن صلح من آبائهم وأزواجهم وذرياتهم àwọn nìkan kọ́ àwọn ọ̀dẹ́gbẹ́ wọn wà jẹ́mọ̀ o àwọn nìkan kọ́ o wà mọ̀ ní sọ́lá ha àti gbogbo àwọn tí wọ́n bá ṣe dáadáa mi ábá ìhìn nínú àwọn bàbá wọn wà àsùwájìhìn àti àwọn aya wọn wà lórí ìyá tìkì àtàwọn àwọn ọmọdọ́mọ wa. yẹnde wọn jẹ péjọ nìkan ni ó wà jẹ náà só àwọn bàbá bàbá rẹ̀ tó ti lọ nínú àwọn ẹni rẹ̀ àtàwọn obìnrin rẹ̀ àtàwọn ọmọ ọmọ rẹ̀ tí wọn jẹ ní rẹ̀ jẹ kí gbogbo wọn jọ wà níjọ náà kàkọ. إنك إنك أنت العزيز الحكيم dájúdájú ìdáná ọba ní aziz ọba alágbára yóò tẹ̀sí ìlànà aziz wọn ni bọ́ọ̀lì bọ́ọ̀ nà rí olùborí lórí tó bá bẹ́ẹ̀ ṣe. alhakim lọ́lọ́ba ọ̀jọ̀gbọ́n lọ́jọ́ tó hakim sí ni pé ẹgbẹ́ ẹgbẹ́ kò sí ní ló ṣe tí ò sí dì kan tó fi ṣe kò kàlẹ́ lè ṣe lásán lẹ́wọ́n làwọn náà ṣe sọ wípé òun ò afahàn síbi tù ànánà kọlàkọ̀nà kò ábàtà. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إليه لا ترجعون. Allah ní أفحسبتم ẹ̀yin ènìyàn ṣé ẹ̀ ń rò wípé ànánà kọlàkọ̀nà kò àdáyé lásán àkàdáyé fún àárẹ̀. That is not why you need philosophy. Inú òròdì ìtẹ̀ onílòótọ́ ọlọ́run ló dáyé. Ṣùgbọ́n nígbà tó dáyé tán, ẹ máa ṣe philosophy bí ẹran létí mi bá ṣe o. Nígbà tó dáyé tán, kó wá fàyè rẹ̀ fún ara yẹ ẹ̀mọ̀ ṣe kò dá wa náà lọ́wọ́ pàwá tì ní wá ń ṣe nǹkan mi. Kò dá sí wa mọ́ inú òròdì ìtẹ̀ nípa ọlọ́run. Ọlọ́run ló dáyé lóòótọ́ àwọn nígbà tó dá tó fi wá lẹ̀ ó dá wa dá ọ̀rọ̀ ara wa. Ìṣàkóso wa mọ́ ti wá lẹ̀. Ọlọ́run òpònú ni èso ní orí rẹ̀ ò gbé afa àṣíbi tó ànàmà ọ̀dàpọ̀ náà kò má bàfà ṣẹ́ẹ̀rù gbígbé adá yín lásán ni wà á ná. wà á ná kókó ilẹ̀ iná látò jà rí. àti bẹ́ẹ̀ ni ilẹ̀ iná látò jà ń bẹ̀ ní iṣẹ́ ìpadà wá sọ́dọ̀ wa ẹrù náà lọ́rọ̀ tó sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti sọ ọ̀nà látàrí kálukú àmàṣe tó ilé tó dára ọ̀dùnmọ́lẹ̀ ó ní ó ní orúkọ kan tí wọ́n pe ìròrí ní fílọ́sọ́fì kò wá sí mi lórí nìsí kí n jáde. nínú àyà mi ọlọ́wọ́ bá ní òun ò dá ayé fún eré àti àwàdà tó bá jẹ́ kó ń fẹ́ ṣe é. ọ̀nà kọ́nà sàmà wà tí wọ́n ní àrùkọ wà máa bẹ́yìn náà máa láàrin bí àwòrán ọwọ́ mi a ò dá sánmà àti ilẹ̀ àti títẹ láàrin sánmà àti ilẹ̀ láàbò fún eré àdá ìsúpà ń ṣeré. ma khalaqnahuma illa bil haqq. bùbọ̀ náà ṣe àwọn kéékèèké àwọn ọmọ ilé gbogbo ara mi ẹ̀bẹ̀ sí kékeré àtàwọn níwájú sọ ọmọ mi bẹ wọn ọmọ ọmọ pálọ̀ bí ẹ ti ń sàyẹ̀wò lè mọ́ kíní ní máa ń tò kí náà gbé kíní náà ẹgbẹ́ máa ń tò kí náà lẹ́gbò bẹ̀rẹ̀ àwọn kan àti lẹ́gbò àtàwọn tá a lọ bí iye bẹ̀ tá a mọ fẹsẹ̀ mọ́lé a tún máa jà sí kẹ́wé ó lè ní owó lè ní kẹ́wé kí ló jà sẹ́yìn kó lé owó lè ní. ilé tá a kọ́ yẹn kí la fẹ́ sáfẹ́ bẹ́bẹ̀ àgbèrè lásán tó lásán ọlọ́run ní rárá àdá sánmà. ما خلقناهما إلا بالحق أو دمجيتي إلا بالحق على تبرود ولكن أكثرهم لا يعلمون ما خلق يوما الله قد أسرني ó pọ̀ lọ́dọ̀ wa tá a lè máa ṣe. lọ́wọ́ arábìnrin àná ìtàkùdàlá wà látàkọ́nà nílàdúnà. èsì yẹn báwọn tí wọ́n sọ pé ọlọ́run ò máa rí ìsọkúsọ ọ̀rọ̀ ẹgbẹ́ ọlọ́run ò máa rí ọlọ́run ò máa rí lọ́wọ́ àwọn obìnrin. أن نتخذ لهوا لاتخذناه من لدنا bá ṣe pa bẹ́ẹ̀ ṣeré ni ọlọ́run tó bá bẹ́ẹ̀ ṣeré ó bẹ́ẹ̀ ṣeré ọ̀dọ̀ owó bẹ́ẹ̀ wò wọ́n máa ṣeré bẹ́ẹ̀ torí náà ọlọ́run máa rí ṣùgbọ́n olóhùn ò ṣe ò ṣeré torí náà àyà tí à ń bá bọ̀ yìí ọlọ́run bá ní wàkíìmù sẹ́yìn áàtì ìtí mo bá nílẹ̀ ní àlàákìmù túnlé bẹ̀rù àlàákìmù ọ̀jọ̀gbọ́n lórí tí ń ṣe ọ̀rọ̀ náà kò lọ́rọ̀ research questions ó pọ̀ lọ́rọ̀ hypothesis tàbẹ́ test hypothesis ọ̀rùn ní hypothesis are just suggestions ẹ̀ ẹ̀ máa ń ṣe research wọ́n ní kéèyàn láwọn question kan ó ní sí ẹ̀ àwọn ìpín crisis yẹn gbé wàá wò pé òkè fún àpẹẹrẹ ìyẹn lọ́ọ́ ṣe ìsáàjì ń tààrẹ àwọn ará ìtààrẹ fẹ́ràn pọ̀npọ́n ní jíjẹ àwọn ìwé ọ̀rọ̀ kan nù àwọn ará ìtààrẹ wọ́n kórìíra gàárì mímu akọ̀gbé kalẹ̀ àwọn àmọ́rin káàkiri àgbéwò káàkiri ẹ̀mí ìgbélòwò gàárì lójúmọ́ ẹ̀mẹ́ta ẹ̀ẹ̀mejì ìgbà kan ní òkun rárá èmi fẹ́ràn gàrí gbígbẹ tó gbẹ dáadáa èmi kò fẹ́ràn gàrí pupa gbogbo àwọn kẹrẹ wọn àpò àwọn àṣà analysis statistically àwọn finally àwọn ẹgbẹ́ jáde àwọn ará ìkàrẹ́ wọn kò ní ìfẹ́ sí gàrí mímu dáadáa gbé jáde tẹ̀bí bàbá kan bí àmọ́ àní kò yé wa àgbẹ̀kọ́ pé ẹjọ́ á fi ilẹ̀ pé ara ló pa àwọn ẹ̀rọ lórí ẹ̀kọ́ wa jákèwó páàkì kankan mẹ́ ah. ṣùgbọ́n ọ̀rọ̀ tọ́lá ń gbé hypothesis kì í ṣọ́ọ̀rọ̀ research question ọlọ́run ní òun nígbà lórí tó fẹ́ ṣe àkíkù lọ́kọ̀ tó pọ́n ó ní kí tó fi gbé kalẹ̀ ó mẹ́yẹ yìí òun ló béèrè kó fa gbogbo àwọn àyàtà àbùkáyà. Aya ni wọ́n tẹ̀síwájú wa kí ìlú mo sọ yìí àti. Wọ́n fi mo ṣe ìlú àti. Èyí ò ní bẹ́ẹ̀ bá àwọn mọ̀lẹ́kà tó ń tẹ̀síwájú wà ju àwọn fúnibàpọ̀ òdodo àti gbogbo ẹni tó tún bá wà kí ìlú mo sọ àti. Ṣọ́ wọn níbi tí ń jẹ́ aburú gbogbo aburú ṣọ́ wọn bẹ́ẹ̀. ومن تق السيئات يومئذ فقد رحمته ẹnikẹ́ni tí ọ̀rọ̀ bá bá ṣọ́ níbi aburú ọjọ́ náà ọjọ́ wo ni ẹ ọjọ́ gbẹ̀gbẹ̀ faqad rahimtah ó mà ti tẹ́ ó tọ̀ mọ́. ذلك هو الفوز العظيم. فمن زحزح عن النار وأدخل الجنة وأدخل الجنة فقد فاز inú èdè yorùbá ètí ò lákìdá múlẹ̀ ní orí bá yọ ṣùgbọ́n orí kọ́ ní ọ̀rọ̀ yọ ọ̀dọ̀ ẹni ọlọ́run bá yọ ṣú sí àní ìnárí tí ò wọ ọ̀nà tó pè jìnnà sí náà ó ní kí àlìjáná àwa fi sínú Haha, ọ̀dì fa ọkọ̀ ti jèrè ó soríire. wà á ń àyà tó dúníà ìlà mẹ́ta ìlú. ìṣẹ̀lẹ̀ ayé ò jẹ́ nǹkan kan ju mẹ́ta ìgbòho adùn ẹ̀tàn ìgbàdùn tó ó jẹ́ ti ẹ̀tàn èèyàn sì máa kọ́ sáàbí ẹ̀kẹ́ lè tókò lè tókò ròyìn wa ẹ̀ndínlẹ̀ ìrìn sí ẹ̀kẹ́ ló kà ṣojú báyìí ó ń fún ẹ̀yìn sáyìn ní kẹ́ níta ìlúlé lọ́wọ́ ìyẹn ló ti jẹ́ pé kò sẹ́ tí ó kù láyé tó bà lágà tí ó alójàre lọ́dọ̀ ọlọ́gbà jíjì ní kúrú lọ́dọ̀ tí mo wọ́n dẹ̀ kọ́ yìí wọ́n fún ọ́ sáì pé òmìnir يا أيها الذين آمنوا لا تلهيكم أموالكم ولا أولادكم يا أيها الذين آمنوا لا تلهيكم أموالكم ولا أولادكم عن ذكر الله عن صلاة المنافقون ومن يفعل ذلك فقد ضل فأولئك هم الخاسرون dúkìá tẹ ẹ ní àtàwọn ọmọ tẹ ẹ má jẹ́ wọ́n hán náà yín ẹ má jẹ́ wọ́n di yín lọ́wọ́ ẹ jẹ́ wọ́n ṣẹ́ yín kó lójú ọ̀nà ọlọ́run lójú ọ̀nà ṣiṣẹ́ tọ́lọ́. ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا وأنفقوا في سبيل الله من قبل أن أن وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين وأنفقوا مما رزقناكم ẹ tètè ná nínú bá pèsè fún yín nígbà fún yín àwọn kan wà wọ́n nígbà láwọn èso lówó ní ìdáàbò ọ̀nà ọlọ́run náà lèyí ń fi kìló sáàtì lè sáàtì lè ẹni abágbòrò àrísìkì fún bá ṣe tòun rẹ̀ fún ní kó ṣe náà وما قدر عليه ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله fún arísìkí mọ́ nínú bẹ́ẹ̀ ń já tí ń bẹ́ ń bẹ̀ lọ́wọ́ rẹ̀ náà kò tún ń bẹ̀ kò tó nǹkan ní sọ ní ìdáhùn òwe tó wù ú pàǹtí ẹ̀ àpẹẹrẹ bá rẹ̀ bà bóyá bá tó tẹ́ náírà bóyá gbogbo ẹ̀bà yẹn jẹ́ wọ́n lọ́wọ́ mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀ fún èèyàn ní kan jẹ́ nínú ẹ̀ fún yàn ní owó tẹ̀gbà jẹ ọ̀rọ̀ adámínú ẹ̀là kan ní odidi ẹyọ kan ní làá méjì yọ owó rẹ̀ kó là kan fún yàn bẹ́ẹ̀ owó fẹ́ mú ọsàn gbé orí ẹ̀ fún yàn kó mú àgbàdo lówó ó sì lọ́wọ́ kó báwọn ṣàgbéwálé ó jẹ́ olùkàrẹ́ ní báwọn àkùtà wá èmi ò ní oṣù náà báwọn ilé ìgbé náà kùtà bá fún wọlé àwọn ọ̀gẹ̀dẹ̀ tó wúrà dànù lóko báwọn àsìkò tó ń wà báwọn fi ṣe kiri kan báyìí ilé tí wọ́n máa ń sá ló máa ń bẹ ló máa ń gbà pé ilé máa ń lè àti ẹ̀rí mọ́ ọ̀gẹ̀dẹ̀ tó bá pọ́n dáadáa wọ́n ṣe wọ́n á fi wọ́n á máa sá máa ń yí kókó báyìí níta ẹ̀rọ tó kọ ẹ̀rọ kí náà pè bàbá ẹ̀yin náà wọ́n ti ń pẹ̀ sùhánà. Kẹ́lẹ́ ẹ àpapọ̀ ẹbí mu gàrí kọ́ pé kí ni wọ́n pè é ní gàrí. èdè ńlọ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyí o bàbá èdè ló dẹ̀ ló kọ́ o èdè ńlọ ìkọ́bẹ̀ jẹ́ pé àbámọ́ náà ń tẹ̀ lọ́ta kẹ́nìkan kò tẹ̀ ló mọ́ bàbá náà lè lè yorùbá náà lọ ọ̀rọ̀pọ̀ kan lè yorùbá náà fẹ́ kó kọ rẹ̀ lọ. ẹ̀yìn ló kiri kan báyìí kiri kan báyìí kiri kan báyìí ó máa ń kíjẹ kò máa yorùbá ẹ̀ lò ó dẹ̀rọ̀ pé kó bá sọ̀rọ̀ yóò rí gbọ́n yín kíjẹ kiri kan báyìí táwọn ọmọ àwọn pẹ́rẹ́ǹtì wa máa ń lò lọ kiri kan báyìí kiri kan báyìí ó dúkú. ó dàrú bí ọmọ ọkọ síbi small lọ́nà kò lè kò máa yorùbá síbi small lọ́nà ọlọ́run sàánú wa ọlọ́run káfíńsì ọlọ́wọ́ ní máa ná nínú tá a pèsè fún ọ ó tó dídí ni kọ́bílà àyà ti àdákùn rẹ̀ mọ̀ tí kíkú ló wá dé bá ọ̀kan lórí ìfàyàkó ìjọ wọn a sọ pé. lọ́wọ́lá àkọ́ntà ní ìlà àjẹyìn kọ́ni. olúwa mi ò bá tiẹ̀ fún mi láàyè díẹ̀ ìlà àjẹyìn kọ́ni májọ̀ wọlé báyìí fún oníṣẹ́jú kan. فأصدق فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها الله خبير بما تعملون alámọ̀tán sì lọ́rọ̀ lórí bẹ́ẹ̀jì iṣẹ́ torí náà mọ̀lẹ́ta wá tẹ̀síwájú máa gbá àwọn wákì inú sàìdíyà ṣọ́ wọn níbi gbogbo tí ń jẹ́ aburú wà máa ń tẹ́kì sàìdíyà ìwọ̀n tẹ́kì sàìdíyà àtìyàwó náà ibi ń fàkọ̀ọ́dẹ̀ wọ̀nyí. àbúrò ọjọ́ náà ẹni tó bá ṣọ́ ń bẹ́ẹ̀ ó ti kẹ́rù tọ̀ mọ́ o. ذلك هو الفوز العظيم eléyìí òní ìkẹ́ àbí astagfirullah fawz òní ìjẹ aláàbín ètò tóbi. tábà ònú sọ́ọ̀tù làní àm sura ẹlẹ́ẹ̀kẹfà àyà ìkẹrìnlẹ́ ní àádọ́ta mbẹ́ súra six àyà fifty four ọlọ́run kan sọ fún wa nípa pé ìkẹ́ òwò gbogbo ó gbá ààyè ó boyì nínú ọ̀run lẹ̀ àánú wọn ọlọ́run ọba ó tayọ ẹ̀ nínú wọn lọ gbogbo ẹni bá wá òun lálá àánú òun ó kẹ́ irú ẹni bẹ́ẹ̀ òun sàánú ẹ̀ náà lọ́lọ́run sọ bẹ́ẹ̀ báyìí náà já àkàlẹ̀ yìí náà. wọ́n ìgbà já àkàlẹ̀ yìí náà yóò. يؤمنون بآياتنا فقل سلام عليكم كتب ربكم على نفسه الرحمة أنه من عمل منكم سوءا بجهالة ثم تاب من بعده ثم تاب من بعده وأصلح فأنه غفور رحيم ọ̀kan ni wọ́n bá bọ̀ ṣùgbọ́n kan mú bí ọlọ́run ní ìfọ̀kùwà ìdá ajá akẹ́lẹ̀ bí na yóò pè nínú bí àyà àti ìlà. nígbà tí wọ́n bá dé wá bá ànábì àwọn tí wọ́n nígbàgbọ́ sí àwọn àmì wa wọ́n nígbàgbọ́ sí kùránì ìfọ̀kùrù sálá wọn àlẹ́ ìgbóhùn kọ́ wọn lé sálámù sí wọn tí wọ́n bá sálámù dáhùn ọ̀rọ̀ yìí ó wáyé láti ara ìtawọn ọ̀kọ̀kùlù mọ́kà tí wọ́n sọ fún ànábì nígbà tí wọ́n dọ́dọ̀ ànábì tí wọ́n bá àwọn bìláàlì ń bẹ tí wọ́n bá sòhèrè ń bẹ tí wọ́n bá kọ̀báàbù níbẹ̀ àwọn tá a dá kọ́ wọ̀nyí ẹrú ni wọ́n bìláàlì ẹrú lòun ó tún á dá láwọ̀ dúdú kọ̀báàbù náà ẹrú lòun náà wọ́n wá ń sọ fún ànábì wípé ṣé àwọn ọmọ yìí náà ló ló ń tẹ̀lé ọ káwọn wàá jókòó tí káwọn gbọ́ tó bá fẹ́ káwọn gbọ́ tiẹ̀ o ó kọ́kọ́ lé wọn kó níjókòó iná àwọn òbí báwọn ilé ìjókòó tó ní pé bàbá wọn èèyàn gidi náà lọ́wọ́ bá dé tí wọ́n bá wà ní ìmọ̀wá bá rò àwọn ilé náà ní àwọn ojú olùgbé ọlọ́wà ni rárá o gbọ́dọ̀ lé wọn ní ṣókíṣá torí òkè láyà yẹn wà lọ́wọ́ táwọn ẹni bá wá dọ́dọ̀ rẹ̀ tún gbọ́n wọlé ó kàn pé àwọn àfáà náà báwọn onígbàgbọ́ òkú tó bá gbọ́dọ̀ wa àgbọ́dọ̀ fojú kéré wọn àgbọ́dọ̀ fojú tíírí wọn àgbọ́dọ̀ ẹ̀yẹ wọn ó yẹ ká pọ́n wọn lé ìyẹn sì máa ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ lọ́dọ̀ àwọn àfáà ẹlòmíín náà lè ṣí eyín rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ oúnjẹ tó ń jẹ láàárọ̀ àwọn ẹran tó há sí ẹran máa yọ ó bẹ̀rẹ̀ ní sílẹ̀. láàrin aláàlẹ́kùn àkàṣe sàláàlẹ́kùn òní sọ̀rọ̀ yóò kàn ra lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ ó lè lọ́wọ́ báyìí tó kù lórí àkàbẹ̀ yóò rí sàláàlẹ́kùn ṣe ọwọ́ sì ni ó pọ̀ bẹ́ẹ̀ àwọn ẹni tí náà ṣe bẹ́ẹ̀ ọlọ́gara àwọn onígbàgbọ́ òdodo tí a bá fi lé pọ́n wọn lé. sọlá alẹ́ kò ṣe wàá rí kún sọlá wọn mọ́tò lọ́wọ́ àgbà tó ẹ̀mí wọn ní gbọ́ wọn báwo ni náà. àkìmọ̀ ìdí ni ẹgbẹ́ gbà mí táwọn abá rẹ̀ sí náà ẹ bá wà wọn lẹ̀ ní ẹni wọn ó sàánú lé pé ojú wọn kà tí à lọ́wọ́ bá bá sì yọ àgbọ̀ ní ilé òun gbà tó bá rí ó lọ o sì ní ilé fẹ̀sùn kan pé ààrẹ láti ọdún wọn kì í yàn dáadáa torí pé tẹ̀ máa ń gbà àlejò jù náà ìrìn ráyè òun tí a kò sì sí ti ń jẹ́ ìmọ̀ ju ká mọ̀ ká lọ ó rà bẹ́ẹ̀ ń bá sórí ó ṣe mọ̀ wájà ló ṣàtúnyẹ̀wò rẹ̀ lọ́wọ́ sàánú wa náà. فقل سلام عليكم كتب ربكم على نفسه الرحمة ọlọ́ni kàtàbà ربكم على نفسه الرحمة ọlọ́run ọba àlekè ọlá ó ti kọ́ fún ara rẹ̀ ó ṣe lọ́rùn èèyàn lórí ara rẹ̀ ayé àwùjábà ha àdá nafsi karima ọlọ́run ọba ó ṣe ìkẹ́ lọ́rùn ẹ̀yàn lórí ara rẹ̀ ó gbọ́dọ̀ máa ṣe ìṣe tó lè ṣe ìgbẹ́ni lọ́rùn ẹ̀yàn lórí ọlọ́run ṣùgbọ́n lọ fún ara rẹ̀ ní sọ́lẹ̀ tó lórí ara rẹ̀ أنه من عمل منكم سوءا بجهالة ثم بجهالة ثم تاب من بعده ó ya paraṣẹ ọlọ́run kò pa òfin ọlọ́run ọba mọ́ bìjàhálà pẹ̀lú àìmọ̀ náà. ثم تاب من بعده وأصلح lẹ́yìn náà ló wá ronúpìwàdà lẹ́yìn tó ti ṣiṣẹ́ burúkú yẹn tán tó ti yapa àṣẹ ọlọ́run tàbí tí kò pa òfin ọlọ́run ọba mọ́ méjì ni ọlọ́run gbà mí yóò pàṣẹ kó yapa ẹ̀ ọlọ́run ṣòfin kò pa mọ́ ẹjẹ́ ń pè láṣẹ ní pé ẹ ṣe kò ṣe ìjẹ́ ń pè lófin ni má ṣe kò lọ ṣe má ṣe sìná òfin ọlọ́run ó wá lọ ṣe sìná yìí òfin ọlọ́run ọba mọ́ máa gbà wẹ́ rọmọbá kò gbà àṣẹ ọlọ́run ọba nìyẹn ọlọ́run àti lẹ́yìn eléyìí ó ṣe pẹ̀lú àìmọ̀ lẹ́yìn náà ló wá ronúpìwàdà wà á láhà ó wá ń ṣàtúnṣe fàkínà. ìnáwó wà fún ọ̀rìn. dájúdájú ọlọ́run ọba aláforíjì ní kẹ ọ̀rọ̀ tí mo lọ́wọ́ àyà ìmú wá ìpé ó ṣe pẹ̀lú àìmọ̀ kan ẹni tó béèrè béèrè lánàá àti jẹta ló àwọn ọ̀gá ṣáyà yóò ta kò dáhùn ta mọ́ wa ẹni yẹn ó lè òun náà mọ̀ pé tẹ́tẹ́ ò dáa ṣùgbọ́n ọ̀pẹ pápọ̀ ìfìlówó náà tó bá ti wá lówó tán ìwó kò bẹ́ẹ̀. àwọn àfáà ní nǹkan tó ń sọ tó ń ṣe ní ọ̀rọ̀ tí ń sọ náà àìmọ̀kan ní ìdálá òní ibùdó kàbírì ní kọ́lá báàgì sáláfí kúlùmọ̀nì asọ̀lọ́ àkọ́rù àjáyé gbogbo ẹni tí wọ́n ti ya bá àṣẹ ọlọ́run aláìmọ̀kan náà ni. kòròkó tiẹ́ ó ní ọ̀tàmìr bùnú Sulaiman ó gbà wá àmì Hakam bùnú Abban bùnú Ikrima fi kọ̀wé nípa ọ̀rọ̀ bọ́lá sọ pé mọ̀ ní amìlà mi kù sí ó án ìjàhálà ẹ bá ṣiṣẹ́ bú nínú yín pẹ̀lú àìmọ̀ kan wà ní kọ́ọ̀là àdúnyá kúlùhà jàhálà gbogbo ayé gan pátápátá fúnra rẹ̀ àìmọ̀ kan ni ìyá mẹ́tọ́ tí wọ́n sọ pé ọtí ò da ọkọ wa mú tó bá ronú gbàgbọ́ lọ́wọ́ foríjì lẹ́yìn tó mọ̀ ọlọ́run sọkọ tí ò da gbogbo ṣùgbọ́n ọ̀rọ̀ kékeré kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbọ́dọ̀ ṣọ́ra fún kí ẹ bá gbọ́ wá sí i gẹ́bí ayà tọ́lọ̀ sẹ́gbẹ́ yìí lílo bí ìkàbíra wáyà bí ìkàbíra ọ̀pọ̀lọpọ̀ ó ta àpèjúwe ọ̀rọ̀ tọ́lọ̀ ń gbé kalẹ̀ yóò tara ẹ̀ sọnù ọ̀pọ̀lọpọ̀ ó sì tara rẹ̀ mọ̀nà ṣùgbọ́n ẹnìkan ò ní tara ọ̀rọ̀ ọlọ́run sọnù àyàfà àwọn kòkì kòkì ló tọ̀ tẹ́lẹ̀ àkíyèsí kékeré ni pé tẹ́ ẹ bá mutí tó sì mọ̀ pé ọtí ò dáa ẹ rí i pé tí wọ́n bá sọ pé ọtí ò dáa kò ní í jiyàn kò ní sọ pé abá òkòlé tó bá ń darí omi ní ọ̀hún gbẹ́ngbà kan tí ò dá ṣùgbọ́n ẹ̀mú ẹ̀mú dá ń tiẹ̀ torí pé àwọn pẹ̀lú wa bọ́lọ̀ ń ṣe dá àwọn ṣe ń wọ́n sẹ́ni pé ó ti ó ti gbé òfin wá fún rẹ̀ ó ti sọ rẹ̀ lọ́lọ́run nìyẹn aṣòfin ó ti ṣòfin pé èyí tí wọ́n fi ẹ́ńjìnì ṣe ni ọ̀tá ṣùgbọ́n èyí tí wọ́n já àjá àkálẹ̀ tàbí gbìlẹ̀ ó wá látara ọ̀pẹ ó ti sọ̀rọ̀ ẹ̀dá ṣòfin ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ ni láì nímọ̀ lórí ẹ̀ láì ní ìgbìmọ̀. ẹlẹ́ẹ̀kejì ẹlòmíì wà yóò tún wá máa jiyàn rẹ̀ pé áyà yẹn wà lóòótọ́ ṣùgbọ́n lọ́kàn fi ń dẹ́rù bà wá ní kámọ́ bá máa mutí púpọ̀ tàbí tẹ̀ bá ti mutí jù náà yá yóò dàrú wá fi dẹ́rù bà wá. àwọn méjèèjì yẹn wọ́n èé ṣe mùsùlùmí mọ́ lẹ́yìn tí wọ́n bá ṣàlàyé fún wọn tó yẹ wọn tí wọ́n tún kakú wọn lé lórí ẹ̀ wọ́n ṣe mùsùlùmí tí wọ́n bá ń kí wọn ọlọ́run nígbà lọ́wọ́ bí wọ́n bá gbà rẹ̀ ọlọ́run nígbà nítorí pé wọ́n ti di kèfèrí àkọ́kọ́ àwọn náà gbé òfin tí wọ́n kalẹ̀ tí wọn ò sì lẹ́tọ̀ọ́ láti gbófin kalẹ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n pe ọ̀rọ̀ ọlọ́run tó fojú hàn wọ́n pè ní ọ̀rọ̀ lọ́lọ́run يشاقق الرسول ومن يشاقق ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ويسليه جهنم وساءت مسيرا من يشاقق الرسول ẹnikẹ́ni tó bá yapa òjíṣẹ́ ìbánu bí mo wá ó yapa ẹ̀ min báyìí máa tabayyana lahumul huda. lẹ́yìn tí ọ̀nà òdodo ti yé ìbọ̀lọ̀sọ́nù ránì ó ti yé gẹ́gẹ́ òye máa wá padà yapa ẹ̀ wàyàtàbí غير سبيل المؤمنين ojú ọ̀nà tó yàtọ̀ sójú ọ̀nà àwọn onígbàgbọ́ òdodo ni wọ́n ń tẹ̀lé kí lọ́nà ló ń ṣe fún un. tó gbélé àgàgà kan náà. wọ́n ní sí ní jahannama. àwọn àwọn sọ sínú náà jahannama. wọ́n sẹ́ ẹ̀ tẹ̀lé sí. sì kú níbi ìgbésí. إن الذين كفروا وصدوا عن سبيل الله وشاقوا الرسول من بعد ما تبين لهم الهدى لن يضر الله شيئا وسيحبط أعمالهم إن الذين كفروا وصدوا عن سبيل الله. wọ́n tó ń ṣe àwọn èèyàn lórí kò lójú ọ̀nà tààrà mùsùlùmí ní bá adéwọ́n náà ṣe kò lè tó bẹ́ẹ̀. ẹ̀rọ aláàgbà kan ti tó lójúmọ́ olójú ní tọ́lá àgbàgbà mẹ́rin ní olùwọ́n ni ìwé ti rákà méjì ní kùránì ọlọ́ọ̀ni ẹgbẹ́ ìwò ẹ̀fọ́ríbalẹ̀ ẹ̀ bá ti ṣe aláàgbà bá ti foríbalẹ̀ ìgbàgbọ́ ti tó wàsọ́tù ànsàtì ìlà wọ́n tún wá ń ṣàwọn èèyàn lórí kò lójú ọ̀nà ọlọ́run وشاقوا الرسول من بعد ما تبين لهم الهدى àwọn yapa ànábì lẹ́yìn tí ìmọ̀nà ti hàn sí wọn. لن يضروا الله شيئا وسيحبط أعمالهم. Ọlọ́run ní gbogbo tí wọ́n ṣe yàn fún ìrìn àkàkọ́ náà ṣùgbọ́n báwọn ṣe fẹ́ yóò gba gbogbo iṣẹ́ wọn jẹ́ ọlọ́wọ́ ṣe kí ni yóò pa gbogbo ṣe wọn jẹ ó ti kírun sẹ́yìn ìjọ náà lòun náà wó ó bá àwẹ̀ sẹ́yìn ìjọ náà làwẹ̀ náà bàjẹ́ ó ti lọ ájì ìjọ náà láàánú náà tó dùn bá ń tẹ́ tó kàn wá sọ̀rọ̀ tó sọ yẹ. wọn làá máa ń kìlọ̀ fún wa tí ò bá nímọ̀ kó má máa sọ irun bẹ́ẹ̀ sọ̀rọ̀ yẹn tó bá wùyẹn yẹn lè filẹ̀ tó bá wùyẹn yẹn lè má filẹ̀ ṣé wọ́n já àǹfààní sòkòtòkòtò kẹ̀kọ́ ṣe kankan lórí pé aṣọ ní bímọ dínà nígbà náà wọ́n ṣe ràkúnmí àti mọ̀lú ìgbẹ́ ẹran pọ̀ ní títì lànà ìdí ní kó lo òkè kó má bàa mọ kó ní ẹran. áńtà káfíìrùn ẹ ṣe mùsùlùmí má tí wọ́n padà ṣàlàyé fún ọdún tó ń jiyàn. ẹ ṣe tó onímọ̀ ni ló fi ń sọ ọ̀rọ̀ yẹn. ìdí tí wọ́n fi ní kí obìnrin máa ṣe á lọ́bìnrin lọ́mọ ìgbòra lórí ojú olójú kò mú òun lọ́dọ̀ àwọn ọkùnrin wọn ṣùgbọ́n àwọn bí kò rí bẹ́ẹ̀ lọ́la ó lè rí òwò wọn á lójú lóko àjọmọ̀ olóko lọ́mí òfin ẹ̀ òbá nàìjíríà mú àti pé bọ́ọ̀ yẹn ṣẹlọ́mọ òtútù máa ń pọ̀ ẹ̀ẹ́n torí òtútù yẹn bá ra wọn mú obìnrin lọ́bìnrin káwọn kan máa ṣe á ló kàn gbé kalẹ̀ náà tí ó bá ṣàlàyé fún lẹ́yìn tó yẹ lọ́dọ́ tó ń sọ bẹ́ẹ̀ ó kí wọn lọ́wọ́ nígbà ètò sì ti sẹ́yìn ọlọ́run ti wù dáná dókítà mi ń sọ fún wa ní ẹ̀rọ àgbàgbọ́yé èyí dédé máa ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn dúnà lè èyí ni láì mímọ̀ ètò dáa jù ní kéèyàn dábẹ́ ọlọ́pàá gan ní mímọ̀ gan tẹ́ bá béèrè lọ́wọ́ ẹ̀ la àrífí òru mi ò nímọ̀ nípa ẹ̀ èyí ó bọ́ kí a má ṣe jáàlù mọ́ọ́kà kí a ṣe jáàlù basíìtì àìmọ̀kan tó kéré tó ṣe ṣe é máa ẹ̀rá kù kí ìdájọ́ ọ̀gá mi ò mọ́ jáàlù ìpàṣẹ àìmọ̀kan náà ni ṣùgbọ́n jáàlù mọ̀rọ́kà ẹ̀dìwé òkè kí ló ṣe nínú ìlú ẹ̀rọ àtò ọkà sùnánà rọ̀bí àlẹ́ àálá ní ìlúkù gbàtọ́ adéṣù jù ló kà sùnánà rọ̀bí àlẹ́ àfọwọ́ ọlọ́run méjèèjì kò sí tó ṣe mọ̀ ẹ̀kọ́ kí lọ. ó lọ sọ bẹ́ẹ̀ dúnà alùwọ́kà yẹn là ń pè ní àìmọ̀kan tó gunra wọn jáàmù mọ́kà wọn kó bá wọn bẹ̀ kí ni yẹn kúrú náà ọ̀pọ̀lọpọ̀ á sì lọ ṣe láì ṣàfà. قل أتعلمون الله بدينكم يا من تسواجون دي آية ما بقول ياسكو ثم تاب من بعده لئن لو أردوا أدام وأصلح فأنه غفور وأصلح هو ṣàtúnṣe ẹlòmíì ti balẹ̀ gẹ́ o gbọ́dọ̀ ṣàtúnṣe mọ́fàlá o ti jí ansẹ̀tì ẹ nìkan information sì wọ́n bẹ́ẹ̀ ansẹ̀tì yẹn dẹ̀wà lọ́wọ́ ẹ̀ o bá lọ tún bá ọ ṣàtúnṣe ó lọ fún ansẹ̀tì ẹ̀ ẹgbẹ́ àkókò mọ́bí ọlọ́wọ́ ó ní kò nira ó lè yẹn lọ funfun rẹ̀ ṣé kí ẹ sáńsẹ̀tì ẹ̀ lẹ́ẹ̀ wáńjọ mi lọ́kùnkùn ẹ̀gbọ́n ọ̀dọ́ gbogbo ẹ̀gbọ́n nọ́ọ̀sẹ̀tì kílò lè tó bẹ̀. bẹ́ẹ̀ ló kọ́ ń ṣe àhánsẹ̀tì bóyá nìkan jí lánàá ó sì dé lónìí lánàá arí àhánsẹ̀tì kan bí àmì tó ní òkòkò ní oúnjẹ òkè ẹ̀fọ́ yóò tó dúpẹ́ lọ́wọ́ ẹ̀. àbí kódà èèyàn lè di ní ìsinmi one set èèyàn sì lọ́wọ́ ṣé kìí sáńsẹ̀tì yìí náà wá ní ìsinmi akọ́lókèrè ni mo mú bíi òun ni tá a gbẹ́gẹ̀ pé wọ́n ti dábàá rẹ̀ wọ́n ṣé kìí ṣe lé ẹ̀wọ̀n mi ẹ̀mí rẹ̀ ni o ti dá padà lọ ti ṣàtúnṣe nìyẹn ẹgbẹ́ gbọ́dọ̀ máa àtúnṣe rẹ̀ dákun jẹ́ àǹsẹ̀tì lánàá rárá tó bá ti lọ àmẹ́sì ní ṣẹ̀rí àgbéṣiṣọ lánàá kò fẹ́ kẹ́ gbé ọlọ́wọ́ mi torí pé tó bá ti wọn iye tí wọ́n máa ń sẹ̀ tó bá ti tó rúkú òkè náà ó gbìyàn lọ́wọ́ ní ṣẹ̀rí pẹ̀lú wájà kó pé onítọ̀hún mọ́tẹ́ bá kọ́ ọ̀sẹ̀ tó àlọ́ tẹ́ mílí ìsìn òbí lọ́wọ́ ẹ̀ agbègbè jẹ mọ́tẹ́ bá fi sáàyè tó pa mọ́tẹ́ lọ mú mẹ́ẹ̀ tó bá ti tó rúgbò dì náà ló dẹ̀wọ́ ẹ̀ nínú àwọn àkàmù sáńkọ̀ ìdájọ́ tó wà fún olè jíjà wàá fà ó ṣàtúnṣe ó yóò ti jẹ́ ẹni tí wọ́n sọ̀sọ́kúsọ tẹ́lẹ̀ irú olùwà yìí nígbà kan obìnrin kan wà ní tó máa sọ pé ìrún kò ní nǹkan bí ìwé ẹ̀ka kó lè rán ní káwọn kí ló lójúmọ́ tí ó lè kúrò àti àwọn kí ló kà náà ìwọ alábìyẹn fún ọdún tí mo kọ́nà àti afẹ́ wa bá a ṣe fún un lápáṣà kápò síta ká kájọ ṣe dìbéètì ọ̀tọ̀ náà ló ní kí n pàdé ẹ̀ lábìyẹn jẹ́ ìwọ́n á ọ̀rọ̀ ẹ̀ yóò máa ń kára wa bá a ṣe dìbéètì bẹ̀rẹ̀ ìlú bíìsì olùwọ́ kò sì bá lárúbáwá tó fi lè wọ̀ sọ̀rọ̀ kùrán láti àníkà mo lọ lé ẹ̀ mo wá látàkùrẹ́ mo lọ bá nílé ẹ̀ mo lọ bá sọ̀rọ̀ nígbà ní 90s mid 90s artist ni mo máa wà ní àpọ̀ pé mo kàn bá bàrẹ́ náà pé mo kàn láyọ̀rọ̀ lẹ́yìn bí ní sọ wọ́n sọ ti sọ́kùsọ̀ rẹ̀ ó wá kó àwọn òwe kan síta afẹ́ síta nípa àwọn ìwé àwọn ìjù tó ń kọ́ ràn lọ́wọ́ kó fi kọ́ bí ṣe jẹ́ káràn lọ́wọ́ ìgbọ̀kọ̀ orúkọ ìsáyé ní ọ̀jẹ̀ kí ọ̀rẹ́ owó ọ̀kẹ́ ọ̀rẹ́ wọn ń ṣàfilé ìwé lò fún àìdá aláìmọ̀ kan lóhun ló ṣe fún pápá ẹgbẹ́ tó bá ń dá lọ́wọ́ àwọn yóò sọ fún ìkankan náà lẹ́yìn méjèèjì wọn àmọ́ kò pé yẹ́sì àfàlùmọ́ náà. lọ́wọ́ àtàlà tí wọ́n lánàá kan ti ń sọ̀rọ̀ àmì kúlẹ́sì torí pé bàbá kúlẹ́sì wọ́n ó mọ àwọn èèyàn rògbò ní mímọ́ lòun náà. bàbá àdìgbà fún ìyàwó àwọn mẹ́sàlásì ẹnìkan gbé kábàtàbàtà ìyàwó adébẹ̀ wá ní ẹni kan ẹja ẹkọ tíra àpákájọ wo ẹni ọmọ tó mọ tí a yẹ wo ẹyin òsùnmọ kankan ló tíra ẹgbẹ àfáàyè ẹkọ ẹkọ sọ àfáàyè ìyẹn ó ń bá wọn tó wọn secondary school jiyàn two man one man on street one man on sunday náà kì í ṣe possible àyà ni ẹgbẹ́ ẹ̀dọ́ proof rẹ̀ fún ayé àwọn ètò òkú ẹ̀dọ́ kí lèyàn fẹ́ bọ́ ọmọ rà tó lè yé yóò kó nǹkan lẹ̀ ní ìsinmi ẹ̀yìn bàbá wa igi kan wọ́n ní ká yọ ọdún méjì kó igi kan ṣó ṣe é yọ àbá kò ṣe é yọ owó pẹ̀lú ọmọ ẹ̀ sókè ìgbọ́n wí ìgbọ́n wí. sọ wíìnì aláìkòwé oríṣi lódodo minus one lanza ṣùgbọ́n kò lè yé ọ̀rọ̀ àwọn orí pé tí wọ́n fi gbọ́ ọ̀rọ̀ yẹn yé gan wọ́n tí ì ní. nítorí náà àwọn onímọ̀ ń bá mi ẹ̀rọ kan ṣe sùúrù bí ẹ bá wà láàrin àwọn aláìní tó bá bá àdánwò èyí tó bá ṣe sùúrù díẹ̀ díẹ̀ lọ́rọ̀ wà máa yá mi wò díẹ̀ ní ókè ókè. tó a lọ́dọ̀ ala aláìmọ̀kan tí wọ́n jẹ́ ọmọ gbé wọ́n lè tó da gbogbo ọjà èèyàn nù. àwọn nípa ọ̀rọ̀ báyìí ọmọ yẹn ẹ̀. àwọn wà tí wọ́n sọ sọ. ọmọ yẹn wá ń bá àfa rẹ̀ dà pé ó yẹ kẹ́ ẹ ti lọ gba àpò ẹnu yẹn ní mọ́ṣáláṣí títí ń sọ àwọn tó bó ṣe lọ mọ́ṣáláṣí yẹn wá lọ ṣàlàyé ọ̀rọ̀ fáwọn èèyàn máàmù yẹn wá wò ní áá ah, ah. ọmọ ẹ̀yìn èèyàn ọlọ́run lòdì yìí ó sì bí rògbò ẹ̀yìn èèyàn ẹni bá lè kún nínú kan nínú ọmọ ìjọba tó àgbáríkà báyìí. gbogbo ẹ̀rọ kọ́ lọ́sẹ̀ ọba bẹ̀rẹ̀ sí fáwọn bẹ̀rẹ̀ jẹ́ pé ìlera gidi ó sì ti bá wọn pé wọ́n máa ń jà àgbáríkà àwọn ẹni ọlọ́run tó fa akẹlẹbẹ wọn hàn kẹlẹbẹ ẹ àwọn ẹyìn ọlọ́gbọ̀n ló dé nínú ìgbèrè bá rí ẹyọ kan mú bẹ. sábẹ́ ah, ah. jẹ́ ó bọ̀ ni ìgbàsọ́ dáadáa bá tá a sọ fún un bó ṣe kẹ́kọ̀ọ́ ni. torí ẹni èlò ní rọ́ọ̀ṣì lọ́ba torí pé ẹ̀kọ́ tó ti mú àwọn èèyàn ó máa díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tọ́lọ́ kó sàdúrà lọ́wọ́ àwọn ọ̀gá yẹn pọ̀ torí náà wà á sọ́hà ó sì ṣàtúnṣe fa ináhù lọ́fọ̀rọ̀ rọ̀hìn ọlọ́run bá jẹ́ aláforíjì gbogbo ẹgbẹ́ tí wá sọ àwọn èèyàn nípa yóò àwọn sọ fún wọn pé òun sọ tẹ́lẹ̀ kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ alẹ́bíwá Muhammad sallallahu alaihi wa alihi wa ó ní ó sọ fún Mu'adh bin Jabal ó ní àtẹ́kìrì máa hákùn lọ́ọ̀hìn alẹ́ ìbáàdì ǹjẹ́ o mọ ẹ̀tọ́ ọlọ́run lórí àwọn ẹ̀rú sìn rẹ̀ lọ́wọ́ àdìsí náà Bukhari kí ni ẹ̀tọ́ tọ́lọ̀ ní lórí àwọn ẹ̀rú sìn rẹ̀ o ní yàgùdùrù wàdà ìṣèlú bí ìṣe pa ẹ̀tọ́ bá máa fọ́nà náà ní pé ká máa sin ọlọ́run sì ló ṣe kéde ká má fi nǹkan kan kéjì ọlọ ká má ṣe bọ́ sọ́nà rárá bó ti rẹ̀ kó máa fún mọ̀kọ́ lẹ́yìn àná nítorí àtẹ́tìrí máa hákò lè báyìí àlàlọ́ ìdá ohun fáàyè láyé tí wọ́n lè tọ́ tí wọ́n ní lọ́dọ̀ ọlọ tí wọ́n bá ṣe lẹ́yìn. ó ní aláyọ̀ àbí aláyọ̀ àbí bàbá ni wọ́n lọ́wọ́ fi jẹ́ mọ́ yàrá mi òun náà ní pé ọlọ́run ọmọ oníṣe kí ni ọlọ́run ọmọ òní jẹ wọn níyà anábìwá Muhammad sallallahu alaihi wasallam lámà ọkọ̀ lọ́ọ̀hùn kọ́kọ̀ kátàbà fi kìtàbí fàhù àyíndà òfàkọ̀ láṣì iná rahmatí wọlé láti ọ̀rọ̀ mi ẹgbẹ́ ọ̀rọ̀ kẹ ọlọ́run aṣọ níbi àfihàn sí orí táyà anábìwá nígbà tọ́lọ́wọ́ ọba tó ti parí ìṣẹ̀dá tán pátápátá ó wá kọ sínú ìwé kan ìwé náà ń bẹ lọ́dọ̀ ọlọ́run lókè àlàáràṣì ọlọ́run kọ́ bẹ̀ pé ìnara mẹ́tì àánú èmi ọlọ́run ìkẹ́ èmi ọlọ́run wọ́lá bá ti gbọ́dọ̀ bí gbogbo orí ìbínú mi tí bá ti ń bínú sí ìyàn tàbí tí bá ti ń bínú sẹ́dá kan bá olùkúwàdà tó wá mi lálàforíjì ìkẹ́ mi ó kó padà àánú mi ó ẹ̀ torí náà kéèyàn mẹ́ta kan níbi kíni níbi kí ọlọ́run wà. náà tẹ̀síwájú àbá. wọ́n tún àdìsí kan wá ní ọ̀gá kan gbọ́ wọ́n ní arákùnrin kan láti ṣàlàyé bí ìjọ náà bá ṣe tó tó ní o. wọ́n ní jáà ibùdókẹ́tì ló mú àdìsí wa nínú àbíyèsí imam ahmed muhammed ó fún àwọn àbúdá ó ní já àrùbíyù fàánáhọ ọ̀húnlátàrù fún ma àkọlára fún ma sọ́tà àkọlùfà rasulillah lábáwọ̀ kò kan dé ìgbà kan nínú madina lẹ́yìn tó dé tán ó sọ̀kalẹ̀ lórí ohun ìgún ẹ̀ àkúnyẹ̀ ó dé mọ́lẹ̀ ó wá kírun lẹ́yìn ànábì فلما صلى رسول الله صلى الله عليه وسلم أتى راحلته فأطلق عقالها nígbà tí ànábì kírun tán ọkùnrin yẹn lọ síbi olóògùn rẹ̀ ó tú igbó fi de ohun ìgò yẹn mọ́lẹ̀ tó máa bọ̀ kìlá àgbo wá kù fún mọ̀nàdá ọkùnrin yẹn wá ṣàdúrà ọba pé Allahumma irhamni wa Muhammadan wala tushrik fi rahmatina ahada ẹgbẹ́ alágbáwọ̀ oko àwọn ọ̀làní fún àwọn báàdíyà ṣẹ̀fẹ́ ní english wọ́n pè wọ́n ní bendwin arọ̀ bendwin lágbá náà ń sọ báàdíyà àwọn tí wọ́n nínú pápá mi sábà wá gbòó àwọn gbòòrò kan bẹ́ńbì náà ẹ̀yìn sábà ní wọ́n gbòó bábà ti dẹ́kun rẹ̀ wọ́n pè ní ìwà gbòó tẹ́lẹ̀ àbẹ́mọ̀ èyí ó ti mọ̀ torí ìṣesí rẹ̀ níjọ ti gbóró bẹ́ẹ̀ náà nínú wa ẹ̀kọ́ wa ti bẹ́lá nígbà gíga kó tó wáyé kò lè bá ẹwọ àwọn ọkọ̀ tí wọ́n nípa àwọn secondary school tó kù yẹn ọkọ̀ bọ̀bẹ̀ nìyẹn kéèyàn tí wàá lo oko ọkọ̀ tó dé ṣàpé tó bá rí nírú nírú kàrẹ́ tó yọ ọlọ́ọ̀kan wọ́n mi àyà yóò já ní ìgbà tó ti rí tẹ́lẹ̀ tàbí tó bá gbọ́ hànà ó gbọ́ tí hàn nínú fèrè ìgbà kan láwọn ọlọ́kadà tí wọ́n gbé fèrè lọ ní àyàkà tó bá dé lákòókò kò tí ì gbọ́ bẹ́ẹ̀ tó bá gbọ́ tó ní àyàkà yóò fẹ́ wọlé èyí ó ti mọ̀ pé ara ojú ṣẹ̀ fẹ́ mi gbogbo làwọn tíṣà ọkọ̀ èèyàn máa ń mọ̀ wọ́n tẹ́ bá wá bú sẹ́ni aṣọ wọn a máa yọ pé ṣáàtì wọn yóò yọ èyí ó ti mọ̀ pé àtọ́jú káwọn yóò wọ̀ pé ọmọdé yóò mọ̀ níbẹ̀ lọ bí káyé ti tọ̀ sí ibi funfun yóò jẹ́ ayé tó ti ra tọ̀ sí àbí kí nìkan rọra tán bẹ̀ yọrùn tó lọ́nà ewu títí bá bọ̀ ṣùgbọ́n kíkọ̀ owó yàtọ̀ alùpùpù kò lọkùnrin tí wọ́n. tó bá ń bèrè ọ̀rọ̀ àti máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ ó yàtọ̀ ó sì nímọ̀ kú torí pé kò ní mọ tí ń lọ ń bí ọ̀rọ̀ rẹ̀ ó mọ yàtọ̀ lórí ẹgbẹ́ ẹ̀mọ ẹ̀kọ́ rédíò ní ìgbà gbogbo tó lè mọ tí ń lọ. kéèyàn ó sì mọ wáyé lẹ́kọ̀ọ́ kan ẹ̀wà náà tó ṣe ṣe ẹ̀rọ ti lápá ọkùnrin náà jọ náà tó dá sí ìlú sí Màdínà tí lọ́tọ̀ ọmọ mọ́ṣáláṣí kéèyàn wo mọ́ṣáláṣí lẹ́ẹ̀ sí dáadáa àwọn sàbí abẹ́ mọ́ àmì mi lè bílẹ̀ ìgbà tó tọ̀ tán àlẹ́ mi kò wá àlẹ́ mi jẹ́ wá ń sàlàyé fún ṣàfẹ́ kò sí tó tán òun kàwé ẹgbẹ́ kan ni báwo ni wọ́n á sàlàyé fún mọ́ṣáláṣí lélẹ́yìn àwọn akéwòn bẹ́ẹ̀ ni ó sàlàyé fún mi àlẹ́bí wa ní kí n gbogbo wa mú dasó ní ìtọ́ ìwé àgbọ̀ ẹ̀kọ́ pọ̀ mẹ́ta náà fáfá yọ sá ọ̀kan nínú ẹ̀kọ́ tí mo fẹ́ mú bẹ̀ lọ́rọ́ ráhámà ó fi hàn bí àlẹ́bí àánú àlẹ́bí wa Muhammad láyà tó tẹ̀lé àyà tá à ń tú lọ́wọ́ yìí ó àmọ́rọ̀ yẹn wá bẹ̀ kákúrú wá ní ìsìn àlẹ́bí ìkẹ́lẹ̀ àlẹ́bí àlẹ́bí àánú ni ta ní tọ̀ lọ́wọ́ tí wọ́n gbá nídìí lójijì tí ìbá ṣẹ́kọ̀ọ́ mọ́ ẹ má nira tó ti pé mọ́ṣáláṣí ní tọ̀ sí. ọmọ kan ó yà kẹsẹ́ ní ọ̀nà ilé rẹ̀ ní títí yà kẹ́ náà ló ti láti pa. kí ló lè tó bẹ́ẹ̀ lè tó báyìí lè tó bẹ́ẹ̀ rárá lè tó bẹ́ẹ̀. alábìyí dín òun dọ́gbọ̀n sọ̀rọ̀ lọ́wọ́ àríwá àríwá sẹ́nà ó wá pẹ́ ní forí balẹ̀ nígbà tó kírun tán lọ bẹ̀rẹ̀ náà kéré tó pẹ́ ní forí balẹ̀ nípa ọmọ ọmọ rẹ̀ máma ẹ́ ó nígbà tó ń forí balẹ̀ tó wá jókòó sẹ́yìn tó wá ń fara balẹ̀ fún títí tí ó fi kú bẹ́ẹ̀ ló jẹ́ kó pẹ́ forí balẹ̀ ìwà ohun ìdàgbò bí ẹ̀fọn ẹ lábẹ́ ìsìlájú lápá yẹn abẹ́ ìtọ́ jẹ́ tó kébé ara yóò mú un ó là ń lórí àwọn èèyàn wá ń dá lẹ́kùn pé áá ṣé ó gbọ́ pé ó ní ẹgbẹ́ ìjà pé máa nàbí ìlú òun ò ní dákẹ́ sẹ́yìn pé bàbá nàbí ìbẹ̀rẹ̀ dà lóun kí òun náà sọ bí ẹgbẹ́ lóko àmọ́ òun síra wa ni ìṣesí oko ló bá délé ànábi náà yà á dà pé ara ọ̀kan ni wá o ṣé ọ̀tẹ́ nígbà máa ṣe bí náà yẹ kí ó jẹ́ kí ó ẹ̀yìn ó lé pé yẹ́s ó kà mí náà ẹ wá wo ló fẹ́ béèrè ó ń béèrè pé ẹnìkan nífẹ̀ẹ́ àwọn ẹni rere ṣùgbọ́n kò sí lára àlẹ́bí ní alimọ́lù máa mi àbá ó bá ní tọ́gbẹ́ ìyá àti àmọ́ àwọn tó nífẹ̀ẹ́ sí náà lọ́nà ó tó ọ̀sán àná láti kìlọ̀ fún gbogbo àwọn táwọn bọ́ọ̀lù àwọn agbábọ́ọ̀lù tí wọ́n jẹ́ kéferí tó nífẹ̀ẹ́ wọn ju ìmáàmù mọ́ṣáláṣí yín lọ yóò yọ ọlẹ́nu náà àti ẹ̀lẹ́gbẹ̀ẹ́ jíndọ̀ gbẹ̀gbẹ̀ kọ́ta tí ó ẹlòmíì kára ayé pé èyí tó láwòrán rẹ̀ ni ó lò àti tí wọ́n kọ́ ọkọ rẹ̀ sí yóò sì wá fi kí wọ́n ṣáájú ṣe analogy tí mo dán pẹ́ mo ti máa ń sọ ti pé analogy yẹn ni pé òun kí wọn ọlọ́ọ̀gbọ́n wọ́n ọlọ́run ló tóbi jùlọ àmọ́ ọ̀tá rẹ̀ yóò rẹ̀ bí nínú sẹ́mi ọlọ́rin máa ń gbà rọ́bà náà alákàdá tí ẹ lẹ́yìn ọlọ́run ọ̀rẹ́ ẹ̀yẹ ìgbẹ́ náà rẹ̀ sáà pé sẹ́mi ẹ̀kọ́ mo lọ nígbà kan ní fúta mo ṣe lẹ́jọ́ kan bẹ̀ lórí tàwíìdì adá àkọ́kọ́ ni mo gbọ́ gbọ́ tí mo kọ́ gbọ́ lọ́rọ̀ láyé mi ẹnì kan á béèrè pẹ́sẹ̀ lọ́dọ̀ rẹ ti fẹ́ràn nígbà tí gbé fèrè dáadáa lásán àná jẹ́rì ó wá ní ẹ̀jọ́ stars ó lẹ́yìn kan bẹ ní hostel àbúrò every morning tó bá jẹ́ onífọ́tò jẹ́rì wà wájú ẹ̀ báyìí ó ní ó forí balẹ̀ mo fẹ́ bí ibu kí ni mo sí mo tó ń ṣe ta àwọn ẹni dáadáa ṣàgbọ́n bàbá àjùlọ èyí ẹlẹ́kọ̀ọ́ ń dọ́ni ààrẹ ta newspaper ló padà wá nàìjíríà i think early this year or late last year wọ́n ṣe wá kó tó wọn gan ẹ wo bó ṣe nífẹ̀ẹ́ tó dé kó tó forí balẹ̀ fún un. lẹ́nu ní máa ṣáàtà àwọn ìyàrá yóò kó fọ́tò àwọn ṣe òkú síwájú ara àṣà yóò fún kiri yẹn náà dáa ọlọ́run bá sọ nípa àwọn kan tó ṣe pé wọ́n mú ẹlòmíì lọ́lọ́ yọ̀hìkúnàmú kàkúpìnà yọ̀hìkúnàmú kàkúpìnà wọ́n nífẹ̀ẹ́ sí wọn bí ìfẹ́ tó yẹ kí wọ́n ní sọ́nà ọlọ́wọ́ ní wàlẹ̀yìn àmànú aṣáàtù kó bá lẹ́gbà báwọn nígbà pé òdodo ìfẹ́ táwọn ní sọ́nà ń gbóná ó lágbára dé táwọn ní sí àwọn ọ̀rẹ́ wọn yẹn ó náà já wà lórí kẹfù lè máa ṣe sport pápá wọ́kọ̀ kù lóde ẹlòmí ò ní òun fi láìfò òun bẹ́ẹ̀tì kí ni máa sọ kó máa jẹ kó tó bá jẹ kó káyọ̀ òun tí ò bá jẹ kó káyọ̀ òun dà kí ló lè tó bẹ́ẹ̀ kí ilé ayé tẹ ó dà ẹni ní òní sọ mọ́tò fún owó máa jù lọ sí tẹ òun pépò stọ̀ yóò gba match bonus ìwọ nípa gángan o tó wá ní báwọn ọ̀dà gbèsè ayé ẹrú ẹni tí ò rí ọrí tí ó mọ̀ yàtọ̀ bẹ́ẹ̀ jẹ́ arákùnrin yẹn ṣàlọ́rọ̀ kan ó wá ó wá sọ nígbà tó mo rí ìfẹ́ wá bẹ́ẹ̀ náà tó kí n lẹ́yà lórí kan ẹ̀rọ ọgbọ̀n tó sọ́jà lọ òun mà ìrẹ̀ ọlọ́run ìrẹ̀ hàmùnì kẹ́mi wa muhammadu àti ànábì. Muhammad sẹ́yìn náà kọ́ wọn lórí ẹgbẹ́ lágbà ọkọ̀ nínú akọ̀ náà nàbí lórí. Ìrìn àmú ní wa Muhammad báńkì èmi àti Muhammad sọlọ́lá àlùsà wọ́n là tún ṣe ní fi ra àwọn tìǹà la ìkẹ́ náà wà kí àwọn méjèèjì náà jẹ́ kí irú ẹ̀rọ lọ́dọ̀ ẹ̀ nìkan kan o. Àwọn méjì nìkan ló kẹ́. Bẹ́ẹ̀ni ẹgbẹ́ tẹ̀ nìkan kan ní wù kẹ́ àwọn méjì nìkan yọ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní àdá àdọ́lù àmàlẹ́ ràkúnmí rẹ̀ àbúkẹta ló ta ló gbọ́ jù mọ́ àwọn ẹni méjèèjì ṣé ràkúnmí ló gbọ́ jù ní àbúrò tó kù alùpẹ̀sìmẹ́rùn-ún ọ̀kọ́ ẹ̀gbọ́n tó wí ni kọ́ọ̀lù bá làwọn àwọn ọ̀gbọ́n ó ní ànábìwá ní lakọ́dí àgọ́ta rahmata wà sí àtà inna Allaha azza wa jalla khalaqa mi'ata rahmatin fa anzala rahmatan yata'attafu biha al-khalq jinnuha wa insuha wa bahahimuha wa akhara 'indahu tis'a wa tis'ina rahma ẹwọ ó ní ẹni yìí ó ti fi gbèdéke tàbí ààlà síkẹ̀ ọlọ́run pé àwọn méjì ń péré sẹ́yìn ò mọ̀ ní pé dájúdájú pé ọlọ́run ọba ọlọ́run ọba subhanahu wa ta'ala kọ́lákọ̀ ní àtàrà ìmọ̀tì ó dá àwọn ọgọ́rùn-ún kẹ́kọ̀ọ́ àwọn ọgọ́rùn ìkẹ́kọ̀ọ́ náà wọ́n bá dá wọn fàánsára àbáta ó wá sọ ẹyọ kan péré kalẹ̀ ní àwọn ọgọ́rùn kẹrin ó sọ ẹyọ kan péré kalẹ̀ sáyé yàtọ̀ àtọ́sù fi àlùkọ́ gbogbo ẹ̀dá ìkẹ́ ẹyọ kan náà là ń dìbò ra wa lọ ẹgbẹ́ bìnnìlọ́níà ẹgbẹ́ lálàáfíà ẹgbẹ́ náà sórí rẹ̀ ẹyọ kan péré náà àbẹ̀bí ni jíjìnù ha àtàlùjẹ̀nù bẹ̀ wàyí sùn ha èèyàn bẹ̀ wàbàáyì màtẹ́rẹ́ kó ẹyọ kan náà àjọ náà àkọ́rọ̀ ìgbà kú ti sáwọn àti sẹ́yìn àmọ́ta ọlọ́wọ́ á fi sọ́dọ̀ ara rẹ̀ ìkẹ́ ọgọ́rùn-ún dín ní ọ̀kan mọ́kàndínlọ́gọ́rùn ẹ̀yọ̀kan péré lójú sí ọba ayé ó lẹ́nu ọ̀sán ṣe pé ó límìtì ní pé ó ń fi ààlà ó ń fi gbèdéke ó ń fi síkè ní ó ń fi síkè ọlọ́pàá ìkẹ́ ọlọ́pàá yìí ìkẹ́ ọ̀sán pé àtẹni nìkan yóò kẹ́ yóò kárí torí náà ọlọ́pàá ṣàánú wa èèyàn lábẹ́ fún sàlàyé ọlọ́wà ní fàṣà àkùtù ha. fàṣà àkùtù ha nílẹ̀bí na yàtọ̀kù na wáyé túnú na zẹ̀kẹ́. ọlọ́wà ní máa kọ́ kalẹ̀ fàṣà àkùtù ha nílẹ̀bí na yàtọ̀kù gbogbo àwọn tí wọ́n páyà ọlọ́run wáyé túnú na zàkà tí wọ́n sì yọ zàkà owó kọ ìkẹ́rù kalẹ̀ fún wa. والذين هم والذين هم بآياتنا يؤمنون àti gbogbo àwọn tí wọ́n gba ayé àwọn ọmọ ọba gbọ́ gbogbo àwọn tí wọ́n gba kàání kan gbogbo wọn ká gbogbo kẹ́kọ̀ọ́ ìkẹ́kalẹ̀ fún ìkẹ́ ọlọ́run ọba àánú ọlọ́run ọba ọlọ́run jẹ́ kó fún wa lò nígbà ọgbẹ́ ìgbà ìyámọ̀ àwa sí ẹrú tó kẹ́wò mẹ́ta wa pọ́n kan náà ẹrú tó jẹ ìyá wa ṣàánú wa ọlọ́run ọba wa torí pé ìrẹ̀nìkan ni ọba aláàánú kẹwàá o ìrẹ̀nìkan lọ́wọ́ oníkẹ́ làwa níbi ìbínú rẹ gbogbo ẹni tó bá ti bínú sí oṣù ní ìbínú ẹni òfin náà wọ́n sì wá lọ́kàn lọ́wọ́ yọ̀rọ̀ àti kàyà àfihàn ọ̀hìnmí wàyà àtọ̀ọ̀lá ní ọ̀rọ̀mí. ìṣáàlọ̀ tààrà àdàdúgbẹ̀ lónìí afa ìgbà ìbéèrè kan àti méjì ìta bá mọ̀ bẹ́ẹ̀ adamu ìta bá mọ̀ ẹ̀tún bá mọ̀ gbàláyé wà kó lọ́wọ́ ṣàlàyé torí pé ìmọ̀ nǹkan tó pọ̀ ní kò sì sẹ́ẹ̀dì kan tó mọ gbogbo nǹkan tán àyàfi bá àyàfi lọ àhákọ̀ lọ kó là ṣe é ìrìnà ọlọ́run bá rọ kí ká gbogbo nǹkan nínú ìmọ̀ wọ́n ọkọ̀ lè bí ìrìnmi ayé bẹ́ẹ̀ sì ni gbogbo ẹni tó bá nímọ̀ níbi títí ẹ bá parí sí ìfẹ̀lórí ò ti bẹ̀rẹ̀ ìmọ̀ táwọn ń sọ bí ìmọ̀ ṣẹ̀rí àdéhùn kì í ṣe màkọ́dá tí kì í pé yìí kìí ṣe ma mathematics o kìí ṣe ma chemistry kìí ṣe ma biology kìí ṣe physics o àṣàlàyé ma kéde ìmọ̀ ṣẹ̀ríà torí kò lálẹ́ tí mo ṣe ka máàsì tó láyé tó bá ti wọn ṣẹ̀ríà àkọsẹ́jọ́ mi tó dáa bẹ́ẹ̀ náà ní láyé kan bẹ́ẹ̀ jẹ́ professor of English bóyá literature ló ṣe bóyá kí ni wọn eh, grammar ìgbà pọ́ọ̀fù ó bá dé kóòtù lọ́ọ̀yà tó gba páàsì ní yunifásitì tó ní páàsì jáde tó lọ lọ́sùn tó ní ògbà ìjọ rẹ̀ rẹ̀ ìfọlọ́dọ̀ àwọn lọ́ọ̀yà is an unlearned man. lọ́ọ̀yà ní olùjọ́ ẹ̀ english ni wọ́n fi pa láwọn nàìjíríà ó bá tú àwọn lọ́yọ̀ sọ pé kìí ṣe túmọ̀ rẹ̀ nìyẹn wọ́n ní that is literal meaning ó ní meaning lọ́dọ̀ táwọn ìsàlà ó terminology àwọn yóò wá sálàyé rẹ̀ bọ́ọ̀rọ̀ ṣẹ̀rí àwọn ti rí yìí ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ pé lábáwá jù bẹ́ẹ̀ lọ tó bá ti kẹ́kọ̀ọ́ ṣẹlẹ̀ ìsọkúsọ rẹ̀ yóò máa sọ ìlúkù ilé máa wí torí ọ̀tọ̀ ní tíṣẹ́ rí àṣọ̀tọ̀ ní tó wù máa tù sí ṣùgbọ́n èdè lábáwá wà sí ìlà ìlà fáhàn ìṣẹ̀ríà ó jẹ́ àkàsọ̀ sí àwọn ìṣẹ̀ríà torí pé ṣẹ̀ríà èdè lábá àkọọ́lẹ̀ tí ò bá wá gbọ́ lábá kò ní gbọ́ ṣẹ̀ríà yẹn ṣùgbọ́n ìbá gbọ́ lábá yóò ṣẹ̀lẹ̀ ọkọ̀ ṣẹ̀ríà sẹ̀yà ọ̀la ní ṣe kọ́ láìpẹ́ like yẹn àyàfi tí ó bá kọ́ tẹ́wé ní secondary source yẹn pé pèlè ní primary information or secondary ẹnìkan ló translate so ìwé orí ẹni tó translate ọ̀rọ̀ yẹn ni wọ́n máa lò ṣùgbọ́n ó sàmì wa akúlù kọ́ ní alẹ́ asẹ́fúnlẹ̀ àgbẹ̀rẹ̀ pẹ̀lú asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. náà àwọn ẹgbẹ́ ní bèrè kan méjì nígbà wà. wàhálà ìbùmọ̀ sàlámù tàbá ní obìnrin kan tó dá sí pé òbí ẹ̀ mùsùlùmí ni ó wá ṣèṣì pé ọkọ kristian tó lè dá sí pé kò nífẹ̀ẹ́ kristian ṣùgbọ́n ó wá ó wá sọ fún ọkọ ẹ̀ pé kó sí mùsùlùmí ṣùgbọ́n ọkọ ẹ̀ kò sí mùsùlùmí so kò lè fẹ́ ṣe Christian so Muslim ló ní fẹ́ sí so kí ló lè ṣe sí. àkọ́kọ́ ènìyàn ò ṣe iṣẹ́ ó máa ma fẹ́ ni ẹ̀rí ó máa ma fẹ́ ni wọ́n á bẹ̀ pé kò di ní Muslim ó bẹ̀ pé ó nífẹ̀ẹ́ nìyẹn sọ díẹ̀ mùsùlùmí obìnrin ò gbọ́dọ̀ ṣe bá ṣiṣẹ́ báwọn torí pé èèwọ̀ ni fún obìnrin mùsùlùmí ó fẹ́ lùmí tí ìṣẹ̀lẹ̀ sí islam kódà kó máa kírun nílé ẹni yẹn kó máa gbà wẹ́ mẹ́mẹ́. sọ́lọ́tù mọ̀ntàhánà. يا أيها الذين آمنوا إذا جاءكم المؤمنات مهاجرات فابتئلون الله أعلم بإيمانهم فإن علمتموهن مؤمنات فلا ترجعوهن إلى الكفار لا هن حل لهم ولا هن يحلون لهم ولا هم يحلون يحلوا ولا هم يحلون لهم وآتوهم ما أنفقوا ولا جناح عليكم أن تنكحوهن إذا آتيتموهن أجورهن ولا تمسكوا بعصر الكوافر واسألوا ما أنفقتم وليسألوا ما أنفقتم ذلكم حكم الله يحكم بينكم والله عليم حكيم. سورة تعالى يقول الله نعم يا أيها الذين آمنوا إذا جاءكم المؤمنات Ọlọ́run ní ẹ̀yàn nígbàgbọ́ òdodo nígbà tí àwọn obìnrin mùmìnì dé wá bọ́ bá bá yín ní Màdínà. Àwọn mùmìnì bẹ́ẹ̀ Màdínà, àwọn obìnrin mùmìnì kan wá ń bẹ́ẹ̀ mọ́kà tí mo ṣe jíra pẹ̀lú ànábì wọ́n wá padà gàgàbọ́ ní mọ́tà wọ́n wá dé màdínà ọlọ́ni tí àwọn obìnrin bẹ́ẹ̀ bá dé. Mùhàjìmáàtì ń fẹ́ǹtẹ̀ ìlú ní ẹni tó ṣe jíra wá sílùú màdínà ẹgbẹ́ wọn wò ẹgbẹ́ èèyàn gbàgbọ́ lọ́wọ́ wọn tí bá ti fáàsì. Àwọn àìlẹ́mú bìí máa ń yí. Sura sixty ọlọ́run ní òun lòun nímọ̀ nípa kíni nípa ìgbàgbọ́ ọmọ ọkàn wọn lòun nímọ̀ jùlọ nípa ẹ̀. ìkàlẹ̀ tuntun ní mọ̀bíláàtì fẹ́rẹ́ tàbí ìrúnná ìlànà kùfà. àyà ten sura sixty àyà ten sura ọgọ́ta àyà ẹlẹ́kẹ̀wá ọlọ́run ní fa in àyèmùtùmọ̀rún nà mùmìnà tẹ bá wá rí lẹ́yìn tẹ ṣe wádìí wá pé mùmìnì lóbìnrin ni wọ́n lò kọ́ fàlà tẹ̀lé jẹ̀ òun nà ìlà ìfà ẹ̀ gbọ́dọ̀ dáhùn padà sọ́dọ̀ àwọn kẹfẹ́ rí mọ́ ẹ bá sọ pé kó padà لهن حل لهم ولا هم يحلون لهم لهن hìlùláhùn àwọn obìnrin mòmí ní èyí ṣẹ̀kọ́ fáwọn kẹfẹ́ wàdà ahùn yà ìlú nàlá àwọn èsì àwọn ọkùnrin bèbèrè èsì ìsẹ̀tọ̀ fọ́bìnrin mòmù ní láti láíláí ẹ wo direct back to plan torí náà ẹ máa yẹn máa ìsìlọ́wọ́ fẹ́ mi bọ̀wọ́ sọ fún yàwó àmà kí wọn ní o torí muslim ní ní o haramu bí mo ṣẹlẹ̀ islam o. kúrò pé Àtúnná ẹ̀fẹ́kú. Èébá wọn kèfèrí ti ná lórí wọn lọ́wọ́ nígbà tí wọ́n ṣe aya wọn ẹ fún wọn lówó wọn padà. Wàlá tún sí dúró ìrìnsọ̀, wàlá tún náà àlẹ́ ikú أنتنكحوهن إذا آتيتموهن أجورهن. Ọlọ́run kò sẹ́sẹ̀ tọ́lọ́run lọ àwọn obìnrin báwọn kẹ kẹ wọn kẹ fi wọn ṣàyà kẹ fẹ́ wọn níyàwó nígbà tẹ ẹ bá ti fún wọn ní ìjúrọ̀ gbóná sẹ́wọ́n tẹ́ pẹ̀lú ìjúrọ̀ mẹ́wọ̀ márùn wọn owó ẹ̀dùn fẹ́ wọn tẹ bá ti fún wọn. wọ́lá tún sí kú bí ìsọ ní kẹwàá. wọ́n ti tún bẹ̀rẹ̀ dájọ́ ìyẹn sẹ́rọ obìnrin lọ́gán ni kó bẹ̀rẹ̀ ìdá kó má ṣe lè gbègbè nínú láàrin ìgbà tó bá wá ń ṣe ìdà lọ́wọ́ tó pè ní ìdà ní ìgbélé jókòó ìdá àti bẹ́ẹ̀ fọkọ yìí lẹ̀ ọkùnrin bá wá di mùsùlùmí wọ́n máa bá ìgbéyàwó tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ yẹn náà lọ tó bá yẹ káwọn méjèèjì jẹ́ pé fèrè tẹ́lẹ̀ ní orí tó lè yá mùsùlùmí. ṣùgbọ́n tó bá yẹ pé obìnrin yẹn mùsùlùmí ní tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe wí tó bá yẹ pé fèrè nígbà tó bá yẹ kò ní lọ́mọ ní oko rẹ̀ torí wíìkì tí wọ́n so fún wọn lákọ̀ọ́kọ́ gan ò so torí dáa lè so mùsùlùmí ní yíìkì mùsùlùmí obìnrin ní yíìkì fún pẹ̀fẹ̀ ní lọ́kùnrin tó ìdí gan ò so wọ́n lára yẹn so bẹ́ẹ̀ yóò ti rí yẹn so yé wa ní ẹ̀ so kí ni ó ṣe lóko mẹ́ kíá kíá lọ́gbọ́n ọlọ́run fún alábọ̀yẹ̀ náà tó bá wà wọ́n lọ́ọ̀tà ẹ̀ lára ẹ̀ Assalamu alaikum warahmatullahi